sọ pé òun nìkan lòun fẹ́ ká máa gbára lé àwa wà láàánú gbára lóun nìkan. gbogbo nǹkan la wá ń ti nísìn ọ̀tọ̀ là ń rí àrímọ́lẹ̀ ọ̀tọ̀ là ń lò fúnpá ọ̀tọ̀ là ń lo ayẹta bí èèbá ti pé yẹn kò dáyé mọ̀ náà. bọ́ ọ bá lo ayẹta ẹ dákun ta ló lè ní kọ́ta ó mọ́ gbà ọ́ kó yẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ ta níjàmọ́ àmà wọn bá lo ayẹta lánàá àmà wọn tí wọ́n lo òkígbẹ́ lánàá táyẹta wọ́n dáwọn lójú ayẹta yìí confam afá nígbà wọn pàdé àwọn gbòdògbòdò tó dájú ìbọkọra wọn bí wọ́n ti ń balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan rí bí wọ́n ti ń balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan rí àwọn anigi ló dé ọ̀rẹ́ ah, ayẹta yẹn fèlì ní kò sí nímọ̀ fèlì tàtìlẹ́ni tí ò lè fèlì láyé jàmá ọlọ́run lọ́ba tí ò lè fèlì ẹ

ọlọ́run padà wá fi ìfẹ́ ẹni náà ó wá wà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá fẹ́ràn rẹ̀ ọlọ́run ó wá pé gbọ́n màláíkà pé ẹ̀yin màláíkà látòrí jìbìrìlù ẹ́ ọkùnrin kan bẹnu ayé lágbájá ọmọ lágbájá ló kọ rẹ̀ mo ní sọ fún yín ni o èmi ọlọ́run fẹ́ràn rẹ̀ o ẹ bá ń fẹ́ ọlọ́run màláíkà tó gbọ́ ló wá kéde gbogbo màláíkà tí ń bẹ náà àà ah, ọlọ́run ní lágbájọ́ ọmọ lágbájọ́ òun fẹ́ràn rẹ̀ ká fẹ́ràn rẹ̀ tó kù wa náà ẹ máa fẹ́ràn rẹ̀ àwọn màláíkà tí wọ́n ń bẹ ní àwọn nóòtù wá kéde gbogbo lẹ́sìn máa rẹ́ lòmí ìpè ẹ ní ní fẹ́ràn fẹ́ràn náà ni. ẹ rẹ́ lòmí ìta yóò gbà tiẹ̀ ẹ wàá wò pé bí wọ́n bá gbà ti gbogbo èèyàn tó yẹ kó jẹ́ wọ̀nyí. ọ̀dà kò yẹ ká ti àwọn mo fẹ́ràn àwọn gbogbo ẹ̀yà ara yẹ pé ó yá ẹ máa fẹ́ ẹ ní ọ̀ṣẹ́ ẹ dákun ṣèbírú ọlọ́run yẹn ló yẹ ká wá wá bí ó ṣe nífẹ̀ẹ́ wa èyí tá a fi máa wá ẹ̀jọ̀nú ayé wàlọ́ọ̀hì bọ́lọ́run bá nífẹ̀ẹ́ rẹ kò sí nǹkan mi mọ́ gbogbo táwọn yìí ká gbọ́ yé o aláwọ̀ kan ò máa bẹ tó máa ń ṣàbùkù fáwọn èèyàn o àbájáde má ti wà o hàn ní kápá lórí ẹnìkan àyàfẹ́ni tóun náà bá gbé bẹ́ẹ̀ wọ́n sẹ́yìn ẹni tó bá ṣe kọ́ lọ́ọ̀ ni wọ́n gbà fún wọ́n yà máa wò náà ni pé a ti lé lé lé àmú wọn àníyí ọmú náà ni wọ́n sàá sàá sàá náà ni kò ní ràn wá láì kò sí ní ràn wọn náà ni àfi tọ́lọ̀ máa bẹ̀bi ṣàdánwò ló yàgò. torí ṣe lápèjúwe àwọn táwọn wí yìí èmi máa ń sábà máa pèjúwe wọn dáadáa wọn yàtọ̀ sí màtíríà àwọn àfa àkọ́ máa ń kéwú báwọn ọmọdé ti wá bá ṣẹ̀wá ẹ̀rọ pé a ní nǹkan táwọn ọmọ mú dání kí láwọn lò fún wọn bàbá alu ẹgba a lè lo pankẹrẹ àwọn bàbá wa ń jọ wọn mọ lu àtúwì àbí ká mú kòkókò ẹsẹ̀wò ọmọ káwá sẹ̀mí nílé kéwù mo wá yọ kòkókò sí o jẹ́ pé lédè o ti wá àwọn èèlò kòkókò àìsí ìlú àtòyì ó dà àwọn èèlò pankẹ́rẹ́ lágbà abidjan pa àwọn ọmọ òdìbàtà bá tó fẹ́ hàn wọ́n lè mọ̀ tẹ́lẹ̀ àwọn bàbá kan ti lọ lánàá àwọn kò bá dá àfáà lé nìyí àtòyì làwọn àfáà ti lé wọn kó lè tó jẹnẹra olúṣẹ́gun ọbásanjọ́ láìpẹ́ yìí wọ́n sọ gbólóhùn oníbẹ̀ṣẹ̀ wò mí yìí mo lọ sílé tí ó wo omi náà dẹ̀ lọ lé tí ó dáadáa o àmọ́ àwọn àfáà náà fẹ́ gbá lé mi kú lè tí ó ìdàkùnṣe kò yẹ káwọn àfáà tá à ń bẹ lẹ́nu wá gbọ́ngbọ́n pé ẹja dọ́gbọ́n mi kò ìgbà tá a bá tó ná àwọn ọmọ ọlọ́mọ pa àwọn ọmọ lè gbọ́rọ̀ tí wá lẹ́nu wá àbá nà wọ́n ó sì gbọ́ àmọ́ àpèjúwe tí ń ṣe nu àpèjúwe kí wọ́n máa ti wé mi náà máa ń lo àtòrì ó dà wá máa ń sọ fáwọn àfáà tán máa ń lu pé máa ń lu mọ́ kòbókò ìgbàdẹ́ bá tó yọ kòbókò yìí máa ń jọ ọmọ yẹ ẹ̀rọ ń gbà mí. kèé tí wọ́n á ṣe méjì ẹ̀mọ́ discipline ọmọ o àmọ́ kì í má pẹ́ńbẹ́ o. ọmọ àwa ni ó kéwù kò wá mọ̀ mo wá yọ kòbókò. ẹ dákun ẹ̀yin bàbá wa mo fẹ́ béèrè béèrè ni o. ọmọ o ká tó yọ tí mo yọ kòbókò tì í. ó wá fẹ́ sàṣálà fẹ́mi ara rẹ̀ kò fẹ́ jìyà nínú èmi. E tí mo mú kòkókò tí mo fẹ́ fi nà á àti kòkókò tí mo mú dání tí ń fi nà á nínú àwa méjèèjì ta ló yẹ kó máa bẹ̀ ṣé kó máa pariwo ṣáàjú ẹjọ́ mùdírù ẹjọ́ ṣéèkì ẹjọ́ àbí kó máa sọ pé kòkókò dákun kòkókò jọ kòbóńkò sàánù mi ẹlọ́pọ̀ yìí yàwó yìí bàbá wa ta ló yẹ kọ́ mọ kéwú ọmọ bẹ́ẹ̀lú èmi àti kòbóńkò. àwọn ìyàwó dáhùn wa àfáà ni ó bẹ̀rẹ̀ ẹgbà bẹ́ẹ̀ ẹjì wá bí bá wà lọ rẹ̀ ń bẹ kòbókò ojú wò lẹ́bi worú ọmọ bẹ́ẹ̀ ẹ ló àwọn ṣe àpọ̀lúgbà ìṣe kòbókò ló yẹ kó ọmọ ẹ̀bẹ̀ ní sí wa tẹ́lẹ̀ mi ni kíní àjẹ́ kíní oṣó lẹ́bọ̀ lóògùn wọ́n dàbí ń ni wọ́n dàbí kí mo gbé náà mọ́ kòbókò ti wọ́n ń bẹ lọ́wọ́ ọlọ́run tí ó ké ẹni tó lọ́run bá fẹ́ dówó inú àwọn ẹ̀ràn náà yóò wá na kòbókò rẹ̀ bí àjẹsókè yóò fi nà á àwa fẹ́ bẹ̀bẹ̀ kọ́lọ̀ mọ́ náà wá mọ́ tọ́lọ̀ láwọn abẹ́ pé ìwọ ọlọ́run dákun ṣàánú wa àbá máa pariwo ẹ̀yin àjẹ ẹjọ́ ẹ̀yin ayé ẹjọ́ táwọn àmọ́ bẹ́ẹ̀ náà méjèèjì Allah bá ti wá dáhùn mí simple answer yìí tí ó bẹ́ẹ̀ ní yálí ti wá rí tẹ́lẹ̀ lómi ẹnu bí ìkan ti sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bí mo ṣe ń dárúkọ àwọn àṣẹ́sìn díẹ̀ yìí ẹ̀rú ti ń bẹnu mí báwọn ó bẹ̀rẹ̀ lè tò sára bí àfa àkábà ìrora wọn sọ tó bá lọ wá lálẹ́ yìí ń kọ́ hàn ní ìgbẹ̀sẹ̀ tí wọ́n wà á òfin tí àwùjẹ́ nìkan ó ṣe fún ọ òfin tí ó ṣe fún ọ wọ́n bẹ̀rù àwọn jẹ́ nígbà tí ìsọ́pà jẹun tẹ́rù ń báyìí ẹ̀yẹ́ jẹ́ máa dárúkọ ọlọ́run o ọlọ́run náà ẹni ọlọ́run ah, ọba tó lè jẹ́ sí àná náà yóò kàn máa ọlọ́run àpà àmọ́ ni àmọ́ sí ìsìn náà yóò tó máa sí akọ́kọ́ ni mo bá dé pé ah ẹ̀yin gbogbo èèyàn àwọn àjẹ́lá gbọ́dọ̀ gba dọ́ṣọ̀n bẹ̀rù kọjá tá a bá ń lọlé o àfà tẹ́lẹ̀ tó bá yẹ pé nbí jọ́ǹsẹ̀hún gẹ́gẹ́ ẹ̀gbẹ́dẹ̀ ló kọ́lé sí yóò wá lọ rèé lọ báyìí yóò gbọ́ ọ̀nà kọ̀mándì yóò wá lọ Inna lillahi wa inna ilaihi wa ẹ̀wọ̀ ẹ wo ibi tó yẹ ká gbọ́ lọ́hùn sí àwa gbà wọn àjẹ́ bẹ́ẹ̀ kíní wa mú wa tẹ̀wọ́ sọ́lọ́hùn ibi ó yẹ ká gbọ́ lọ́hùn sí àwa gbà wọn lẹ́bọ̀ lóògùn síbẹ̀ ìbẹ̀rù wọn wá tóbi lọ́kàn wa ó wá tóbi ìbẹ̀rù ọlọ́run lọ ibi ẹlòmíì bẹ̀rù ayédè ibi ẹlòmíì bẹ̀rù àgbàdé ibi ẹlòmíì bẹ̀rù àwọn àgbàlagbà tó máa ń tẹ́ àtọ́lẹ̀ dé wàláhì kò bẹ̀rù ọlọ́run ọba bẹ́ẹ̀ ní one over hundred. n ti ba ìsìláàmù jẹ́ mọ́ wa lára yìí gbé bẹ́ẹ̀wù ẹni bọ́dí wọn máa nẹ́bí ádámọ̀ gbé kúrò lẹ́mí rẹ̀ kẹ́ríbi tí mánì gbọ́dọ̀ dé lẹ́mí wa níbi tó gbọ́dọ̀ dé ayò dé lẹ́mú pé bẹ́ẹ̀ni ká bá tiẹ̀ wá dé kọ́ ni wò ó gbogbo ayé rẹ̀ tí ó tò èmi ni mo wà ń bẹ́ẹ̀ èmi ni mo ń ba tiẹ̀ jẹ́ wò kó lè bá a mọ̀ màá tún fún ẹ lápèjúwe ó kàn rọjú ni bó ṣe rọjú báyìí akàngbọ̀n ni òtútù bá mú wa òtútù bá mú wa ó bá pàdé padà hmm arábàbalẹ̀ lórí ṣó ti rí pé mi ni mò ń ba tiẹ̀ jẹ́ ṣó rí pé gbà tí mo ránjú mẹ́sàn orí pò ń gbọ̀n gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo tí a mọ̀ tó yẹ kó tẹnu jáde ni pé gbẹ́gbẹ́ ẹjọ́ òun wọ ló jẹ́ kíta ní mọ̀ gbọ̀n ìwọ ni àwọn ọlọ́run tí ẹ bá ṣe pọ́ńtò ọ̀hún tó kàn ní pé wọ lòun fẹ́ẹ́ fi jáṣẹ̀ yá àwọn ta ní ẹ ta ní bá bá látùbá bá ẹ wàhálà ìwọ bá ike àwọn àìsílẹ̀ ìtura ó ti wá sáìn ìgbésí ayé sàmọ́ ń lò nù ẹlẹ́wìn lè mọ̀ pé wíwá àti wòlé jẹun fún ọ lápòjú anabiwa Ibrahim aleyhi salatu wa salam njọ wàhálà bẹ́lẹ̀ láàrin wa àti mọ̀lẹ́bí rẹ̀ àti bàbá àtàwọn mọ̀lẹ́bí tó bọ́ síbi ó wẹ́lẹ́wẹ́lẹ́ tó fi yí dàgbà nu wọn lẹ tọ́dé ta mọ́ fà á àti náà Ibrahim ìfáwọn òṣàwà yẹrẹ Ibrahim ó ní ah, àwọn wù mo rò pé ìtò dàgbà nu ní ẹbìrì lọ́wọ́ rẹ̀ pa ìdíjẹ rẹ̀ nígbà wọn lọ bí wọn ẹ̀rí ìgbà tẹ́ ọ̀pá òkí yóò lè sọ kí lẹ wá ń sìn wọ́n fún á àfi àjẹ́ ọ̀pọ̀ tó tọ́ sí ọwọ́ wọ́n wá dáná yẹn lẹ́bù pé àwọn kèdè yìí dáná jọ wọn lè súnmọ́ bí síná wà jìnnà jìnnà wà àwọn nábì Ibrahim àwọn ilá fi jìnnà jìnnà wọ́n fi ilá kàlàkà wọ́n fi ilá kàlàkà àwọn abẹ́ jù sínú ẹ ẹ bá ń bí náà ká mi àti yín tí wọ́n pé àwọn kọ̀ọ̀kan group pé final ayé ẹ̀fọ́ ni a gbà pé bá a ti lọ yìí òun iná lọ rèé tí wọ́n ìrọ̀yìn ẹni ìṣọ́lá o inú náà ń jù mí ti jí hasbunallahu ìwọ lọ tó èmi o èmi sì rò pọ tó lẹ́ni tí ń gbára lé. Adábí Ibrahim wí tó báyìí, olúwa ni kúnnà yá náà rùkú ní Bardan wà sàlámàn àlà Ibrahim. Á tó tó ọlọ́wọ́ bá wa. Ọlọ́run ọ̀rọ̀ pàdé pé ìwọ náà máa kú, ọlọ́run máa kú máa jò náà ni. Lọ́lọ́run tún fi korúkọ rẹ̀ ní iná. Iná náà ni kọ́ ọmọ jẹ́, kọ́ ọmọ gbóná ń ta o àwọn kèbè ní ọ̀gbọ̀nà lè súnmọ́ máa hì sí bẹ́ẹ̀ náà àmọ́ kú ní bardan wa salaman ala bí gbogbo ayé bá ń súnmọ́ ọmọ ìjọ wọn àmọ́ tí Ibrahim bá ti ń dénú rẹ máa di bardan máa tutù tutù lásán kó torí tọ́lọ̀ bá kàn ní máa tutù iná nílé bí yìnyín táwọn Ibrahim ó tún wá gan mọ́bẹ̀ bí ẹja ọlọ́run ní tútù tí mo tún wá fẹ́ ni pé wàsálàmán àlà Ibrahim tútù tó tún máa kó àlàáfíà bá ànábì Ibrahim ẹnì kan lọ́ọ́ yan pé lórí Ibrahim kánijọ́ náà tó ju ànábì Ibrahim bàbá ilé ju ọba wọn papọ̀ mọ́ ọba òjò náà yányán Ibrahim nìkan nínú òní yó torí ẹni tó lọ ń kọ̀máǹdì yẹn ẹ jọ ọba tó wá lè kọ̀máǹdì iná tá a rí ní fisika ta wá ń dóṣó ta wá ń jàjẹ́ àwọn àwọ̀ wá làwọn àgbà táwa torí ẹ̀ kó wàhálà bára wá ní ayé ẹ wàá wọlé mùsùlùmí mi ẹ mọ̀ pé ṣé lè bàbá aláwo lẹ wọ ní àbílẹ̀ mùsùlùmí ọ̀tọ̀ ní torígun bíi ọ̀tọ̀ ní torígun bíi ọ̀tọ̀ ní orígun mẹ́rẹ̀ ní ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní tí ń kán tóótóótó nínú ilé ọ̀tọ̀ ní tàrímọ́lẹ̀ nínú ilé ọ̀tọ̀ ní tàrímọ́lẹ̀ nínú ṣọ́ọ̀bù ọ̀tọ̀ ní tó mí ibi mọ́lẹ̀ ọ̀tọ̀ ní tí tọ́jú kù sárí ọ̀tà tó ní gbólóhùn tí ó mọ̀ rí láàárọ̀ láàárọ̀ kó tó jáde jàmọ́ ìsìláàmù wa ń bàjẹ́ rẹ̀ o gbogbo ẹni bá ń dẹ́rù nǹkan báyìí wò tó bá lóun ṣe ìsìláàmù ń tara rẹ̀ jẹ ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó sàlù àlá ni tó wá yaṣó tó wá lóun fàlù àlá bẹ́ẹ̀ kí òun ọwá ń ṣe ìsìláàmù ọwá ń gbé oúnjẹ wá mọ́sálásí oṣù kírun ń kírun ni ọ̀ lé wọn ò ọjọ́ sì ti lọ nǹkan ẹyọ kan láti ṣe ìjọba. wọ́n làkọ́ ní òhìyà ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna 'amaluka wa la takunanna min al-khasirin. ó dàgbà wọn sáà tìbẹ́ kí n kí ibẹ̀ ń délẹ̀ dáadáa. wọ́n ká gbọ́ sí ìyẹn. ẹ bọ̀ yìí ó máa ń ba ìsìláàmù jẹ́ mọ́ lára ọlọ́tún bá nàbí wa Muhammad. ipò ipò ọ̀là nàbí ọ̀gá nọmba wán àríwẹ̀ ọ̀kan ni ọ̀gá pátápátá olórí oko bámbám yàtà ọmọ o anábì wọn wá dájú gbọ́ pé anábì gbọ́ ọlá kọ́dí rúhíyà ilé ika aránṣẹ́ sí ọ àfọwọ́n wà yìí lóòótọ́ àmọ́ gbọ́ wà ilà lẹ́bí náà mí kọ̀mùníkà àwọn tó síwájú rẹ̀ náà aránwà yìí sí wọn náà àmọ́ ìkìlọ̀ tí mo fẹ́ fún ọ ni pé là ń ní àṣẹ wọn gbọ́nà ní ilé ẹni bá gbọ́lárúbá yóò jẹ́jẹ́ ọlọ́run ní ànábì wo tó o bá lè ṣe ẹbọ ọlọ́run bá pálé sí la in àṣírọ́tà tó o bá lè bá mi wúrogún làyà àbàtọ́ iná amẹ́lúkà gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ṣe oṣù ọkọ̀ bàjẹ́ nù o káwá ní sẹ́ẹ̀rẹ́ kan bàjẹ́ ni kò bá mọ̀ dáa wala takunanna minal khasirin. wọ́n bá dá ìkìyàmọ̀ bàbá ti ń kí àwọn èèyàn kan pé ẹ̀yin olóbò ẹ káàbọ̀ eléri ibú ẹ káàbọ̀ ọlọ́ọ̀niwọ̀ náà ló fáìlì bá kó pọ̀ rẹ sí i. lẹ́nu mú dá ìnábì ṣe láyé ọlọ́wà ni tó bá ṣe ẹbọ dáná ànábì wo màmá ni áńtà wà má ni áná tá a wá ní ìwọ tá a wá ní ìmí tá a lè gbára lọ́lọ́wọ́ bá yányán abẹ́ pé nǹkan àní máa pé ọlọ́run ọba wa ọlọ́run tó fún wa ló kọ́ tá a máa sè ó ní odò allah awidu arrahman ayyamma tad'u falahu al-asma'ul husna ìwọ wa ló kọ́ ọlọ́run ọba lẹ̀ ọ̀ wá pè mọ́ ìwọ wa ló ń pè nǹkan mi olùgbà fún ọ̀run mi là olùgbà fún àwọn àgbàlagbà olùgbà fún ifá ifá wa lọ ó wá pàdé ọ̀run mi là ọ̀run náà wá ní ìwọ ògún o ògún wa ní bẹ́ẹ̀ ni ìwọ ọya ọya kan bínú ni pé ààrí ọya ń bínú lọ kí ni ẹjọ́ orí òṣìṣẹ́ òru kó lọ sí ẹjọ́ ìyà kí ni ẹjọ́ orí mi là kí ni ẹjọ́ kí ni ẹjọ́

ó kọ́ lóhùn kú mọ́tò kọ́ ya ilu. kúrò a ń tẹ́ra ní ọ̀rẹ́ ọkọ̀ àlìjẹ̀nu ó lè má jẹ́ ọkọ̀ àlìjẹ̀nu ó lè jẹ́ ọkọ̀ ni Ṣàngó ni Ṣàngó ni torí bíi tiwa ní jẹ́ bí òun náà sá bí tó ní ìyá tó ní bàbá àwọn apàdà lọ sí India àwọn mùsùlùmí India gbé fún láṣùmọ̀ wí ọgọ́rùn mẹ́ta àti mẹ́tàlá yá Ṣàngó yá Ṣàngó yá Ṣàngó yá Ṣàngó. tẹ̀lé mo bá kàn gbọ́lá ó mọ̀lẹ́ ah mo jẹ́ ní Ṣàngó yẹn lásán ogun ayé mi ti ń kú ogun ayé mi ti ń kú mo bá gbà kó lòún ṣe. dáa báwọn ọmọ Yorùbá táwa bá ń gbọ́ yá Ṣàngó àwọn sọ pé ah ọ̀sà ló ń gbé ó ti jọba rí lọ́yọ̀ọ́ ẹlẹ́bùn ẹni ọ̀ irú ẹ̀ ní gbogbo àwọn ọkọ̀ tá à ń pè wọn ọlọ́run ó kọ́ tó wọn náà kílíà ó dáa púpọ̀ wọ́n lè láàyè asmaul husna ó ní ẹbí máa ṣe ẹsẹ̀ Allah ẹsẹ̀ arrahman ẹsẹ̀ arrahim àwọn nǹkan yìí tá a bá mójútó ìsìláàmù ara wa kí la yóò ṣe dàmọ́ ló bàjẹ́ lọ́dà kò mọ́ gba ìsìláàmù ara wa jẹ́ àwọn tó wá gba ìsìláàmù jẹ́ wá pọ̀ bẹ́ẹ̀ àmàbà ẹ̀rọ yìí tó ń tètè àgbòtán dá ti pé àdúgbò tiwa náà ti dènà. àmọ́jọba ẹ̀dá pọ̀ ẹ̀dá wa nínú àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ náà wá pọ̀ nǹkan ẹ̀sìn ẹ má jẹ́ àmọ́ fi yẹ̀yẹ́ mọ́ àyè máa fi nǹkan ẹ̀sìn ṣeré àyè máa fọ̀rọ̀ ọlọ́run ṣeré ìkan àmọ́ ń da aláṣà ni bí ká máa fáyà lùkùránì dáṣàkáṣà gbogbo ẹ gbogbo wàhálà rẹ ń dà bọ́ sọ́tọ̀ gbọ́ alámìyẹ̀jẹ̀ á ní kí ìdáhùn náà kò náà iná ọdẹ wà láàlì náà áà ẹgbẹ̀rún kùrù sí yìí kókó yìí káì káì káì ẹ má jẹ́ àwọn ọ̀fọ̀rọ̀ náà wọ́n bá ti wú àwọn ìwà báyìí mọ́ àwọn tó dẹ́rú ẹ̀wò lásìkò ànẹ́gbà Muhammad táwọn mùnáfìkì gbáwájú táwọn míì náà tẹ̀lé wọn lọ ẹ́ káyé èmi ọlọ́ọ̀lẹ́ ẹ̀ fi kú yẹ̀yẹ́ báyìí ẹ má gbẹ́ sí ti di gègé yìí ọlọ́mọ ba ìsìlámù jẹ́ mọ́ wa lára torí àsìkò ọ̀dà ìpẹ́ yọ ọ̀kan táàrí kọ́lé lò náà nù ní àwọn abẹ́lú wa wá abẹ́lú wa bá wa bí mọ́ni lè yí wọ́n kọ́rọ̀ lè yí wá èyí lè yí wọ́n fọ́nà ọlọ́mọdé àwa wa tí wọ́n rò ayé zida ni wa iyyakum ilman nafi'a wa rizqan tayyiba wa amalan mutaqabbala wa shifaan min kulli da' ọlọ́mọdé àtàlẹ́kùn dáadáa fún wa وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته ثم يتكفل عن مسؤولية الله أكبر كبيرا وباسي يبقي مبنسي وبرسة بلغوا الإشراق بالله إما الله قلتك ذنوبا إذا كان جزاكم الله خيرا جزاء والله جزاكم الله خيرا وقل سانجزوا bá jẹ́ pé abẹ́sán pé ẹ̀sìn mẹ́ta àmọ́ bó ti máa ń sàn dìbò ṣùgbọ́n ilé ilé àmọ́ ti kọ́ra wa náà ni ẹ jẹ́ ká ní jazakumullahu khairan ni. torí pé ìdí tá a fi ní ká máa rí gbólóhùn yìí òun náà ló ti lóore jù béèyàn bá ṣe oore séyàn torí gbogbo tí wọ́n bá wa sọ̀rọ̀ oore ni wọ́n ṣe fún wa béèyàn bá wa ṣe oore séyàn in tó fi ń lóore jù káwa náà ti sàn ká fún ẹni bẹ́ẹ̀ padà wọn náà ní pé ká ní jòsí àkómọ̀ ńlá lọ sẹ́yìn rẹ̀ àwọn abẹ́lẹ́ wọn bá nìkí ọlá kọ́lọ́n kí ó bá wa ṣàlékún ẹ̀mí kíkún fáwọn afárán náà èyí tí wọ́n wí fún wa ẹ̀jẹ̀ káwa náà délé kí á lọ mú un abẹ́lẹ́ wọn bá nìkí ọlá kọ́lọ́n kí ó má bẹ̀rẹ̀ kankan wọn ní ládàá rẹ̀ ọ̀nà náà ṣe àwọn ìlànà. èyí tí yóò kàn ní ìsìn òun náà ni pé bí wọ́n ti bá wa sọ yìí kò sọ́gbọ́n ẹyọkan lọ́dọ̀ àwọn obìnrin ẹyọkan lọ́dọ̀ àwọn ọkùnrin lábẹ́ pé àwọn ń sàbẹ̀rẹ̀ náà àwọn àgbà fíṣẹ́fì ìlàm láàrin ìṣẹ́jú márùn-ún gbogbo àwọn elétò ẹ jẹ́ kí ájò torí tọ́lọ́hún àfẹ́ lọ àsìkò wa lára gbogbo àwọn tí a bá wà ní ibi ètò pé láti gba fíṣẹ́fì ìlàm ẹjọ́ nítorí tọ́lọ́hún ẹ jẹ́ kí a bá wà dìde láti bá wa bójútó lábẹ́ ìṣẹ́jú márùn-ún péré fíṣẹ́fì ìlàm gbogbo àwọn tí a ṣe létò mọ̀ṣíbù bíi ẹ jẹ́ kí a bá wa mójútó nítorí tọ́lọ̀ èyí tí sẹ́bí nílẹ̀ àdàfẹ́gbà yìí ni yóò fi kí tó sáàtì ní sáàtì yìí wà náà tó tọ́mọ àlẹ́yìn ló so sẹ́ni yóò fi ní máa dáhùn wà nínú tọ́lọ̀ wọn bá fún wa ẹni tó ní five naira ẹni tó ní ten naira kódà àwọn míì ó tó máa sunkún gbogbo ara tí a bá ní ìbéèrè èèyàn kan lọ́dọ̀ obìnrin lọ́dọ̀ ọkùnrin ẹ jẹ́ ká máa tọ̀rọ̀ síwájú nì ọ̀la inú rọ̀mọ̀gọ́ọ̀lù la tó wà yìí a tún jẹ wá nípa láti ṣe fi sẹ́mi lílà àwọn míì ó máa sunkún káwọn ó máa bẹ́nu ẹni tí jésù ó máa gbowó lọ́wọ́ rẹ̀ kódà yóò máa sunkún ní bá wà ń jẹra wa nípa èyí kó má jẹ́ pé wọ́n máa sọ inú ìsìláàmù yẹn fẹ́ kò sówó mẹ́rin bá a bá gbé fi sẹ́mi lílà ìmọ̀sálásí tipátipá la fi máa ń pa fífi yẹn rà mọ́tà bá wọ àwọn kìrìsìtẹ́nì kódà bí pásọ̀ wọn bá sọ pé a ah, mo fẹ́ lágbájá báyìí wọn náà yóò rí bí ó máa ṣe abọ́lójú wọn ni. gbogbo àwọn ẹ̀dá bá fẹ́ dá sí. ní sẹ́mi ni là ẹ jẹ́ ká máa mú bọ̀ wá tóbi tó lọ́wọ́ àti sàtẹ́sì tó lọ́wọ́ àti sẹ́mi ẹ jẹ́ ká máa mú bọ̀ wá ẹ̀sùn lórí tọ́lọ́run. wàláwó kánà fi ń dín wàláwó kánà lébi tí wọ́n bá ti wù kó ká èyí sẹ́bílélà tó pípẹ́ lè rí sáàrì yìí òun náà ni ó kù wá kù lọ́jọ́ ti owó yàwó padà ẹ̀ ń fọ́wọ́ lè máa lò wọlé àtàlù ilẹ̀ àmì àtọ̀mọ́ àdìkọ́ ìbẹ̀sẹ̀lì àtọwó àtọmọ àti gbogbo ń dáa kò ní wúlò mọ́ tó bá dojọ́ náà ṣùgbọ́n gbogbo àwọn ẹsẹ̀ dáadáa táyì sí yìí òun náà ni ó wà kù ẹnì kankan wà kù ẹ ká máa mú bọ̀ wá nítorí tọ́lọ́hùn bí sẹ́bílélà Eh, àwọn ìyá wa ti ń gbìyànjú lọ́dọ̀ àwọn ọkùnrin ẹ̀yà ẹ̀yà fífẹ́ lẹ́yìn náà láàrin ìṣẹ́jú márùn-ún nítorí lílà nítorí lílà balada balada ẹ̀ṣìṣẹ́ rẹ̀ ń kẹlẹ̀ bá ládá ẹni ṣiṣẹ́ rẹ̀ ń àgbà ládá rẹ̀ ẹ̀rùn àríyẹ̀ ọ̀rùn kẹlẹ̀ bá ládá rẹ̀ ní gbogbo ń tàǹṣe yìí ibẹ̀ náà láti máa gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba hmm. gbogbo ń tàbí ṣe yìí owó náà ni wọ́n ná tí wọ́n fi gẹ́tò náà kalẹ̀ torí náà ẹ̀jẹ̀ káwa náà ta sí káwa náà lè bá nínú rẹ́kọ̀dì ó kù ṣẹ́jú méjì ó kù ìṣẹ́jú méjì fún fíṣẹ́bí láàyè wa. àkódà ìwọ tó bá jẹ́ pé oníbàbá ni oníyá ni tí ò sí láyé mọ́ wọ́n rò pé o fẹ́ ṣe sọ́dá kọ́tù jàríyà wàláàjì yọ sí sáwọn ilé tó kú lọ bá wọn. nínú rọmọdọ́ọ̀nù lẹ́tọ́ wá wà yìí. kódà àwa tó bá ṣe pé àwa ní kàṣì lọ́wọ́ ó jẹ́ pé sọ́ọ̀sọ́ àdáfẹ́ ṣe ẹjẹ́ ká lọ báwọn elétò náà àwọn tá a ní bèèrè ẹjẹ́ ká máa bọ̀ wá tó bá jẹ́ pé ìbéèrè ara bẹ̀rẹ̀ náà ni kò sílẹ̀ ìsinmi àmà gbà ìbéèrè méjì ni o ẹyọkan lọ́dọ̀ ọkùnrin ẹyọkan lọ́dọ̀ obìnrin tó bá jẹ́ pọ̀dọ̀ ọkùnrin láti wá rí méjèèjì kò sí kò sí kò sí kí ni kò sí lábúrú insha Allah aleykum salaam wa rahmatulah. aleykum salaam. àmín àtẹ̀yìn náà kọ́sọ̀n mi kọ́sọ̀n mẹ́ta mo ní ìlú ìlú ìlú ẹ̀yọ̀kan àkọ́kọ́ kọ́sọ̀n mi wípé kí ni pẹ́tó dé àwọn tí ó kàn sí koran fún wa àwọn akúnlẹ̀ kan tó sí koran tí òun fẹ́ jọba àkọ́lẹ̀ kiri láti bọ̀ tù my second question is um, kí ni implication tó obìnrin máa ṣe wá sí Islam ìgbọ̀n mo tún pé àdóòdò mo tún kó rọrùn pé obìnrin tó ṣe ìwà balẹ̀ ti wá sí fún wa kó obìnrin wájú kó máa ṣe wá sí tí ó ń ṣe láàrin obìnrin ẹgbẹ́ ṣó ní ìwọ àti kò ní ìwọ níbi gbàgbé ìjọba ìdáhùn ní ìjọba ọmọbìnrin ká má lè Salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. Alaykum assalam. Ẹ jọ̀ọ́ ìjọ ìpè ìtọ́jú méjì nìyí. Alákọ̀ọ́kọ́ ni pé àwọn Islam wọ́n máa ń ṣe wọ́n máa ń gba owó kan wọ́n máa láti fi tẹ̀lé wípé o bá ṣètò owó wọ́n máa ń gbọ́dọ̀ àwọn Lagos state àwọn akẹ́kọ̀ọ́ bá ní tẹ́ra àkọ́kọ́ ní wọn wọ́n máa tó reward nínú ìtumọ̀ reward tí wọ́n máa ń gbà tó máa ń gbé ó jẹ́ ó dàbí owó èlò. kò yé mi rárá ẹ ṣàlàyé ẹ bá ṣe máa ń ṣe é tí àwọn báńkì wọ́n máa ń ṣe báwọn mùsùlùmí sì ààrẹ ìpínlẹ̀ Lagos state ẹ̀rọ lọ sí wàá ṣe wàá fàgbọ́ Lagos state wọ́n máa ń ní bẹ̀rẹ̀ àjà wọ́n ti dá ọjà wọ́n lè fẹ́ bá ara jà tó lọ fún ìjọba bá ara jà pé ara jà one thousand wọ́n máa kọ́kọ́ fún yín award five thousand ǹjẹ́ kó lè kí ni ok ok ó ti báyìí ó ti yọ ya ẹ bẹ̀rẹ̀ mi. ẹgbẹ́ ìkejì ní pé ọlọ́run tí ó ṣàánú wa ìfẹ́fẹ́ bá àlẹ́ sí i lórí síríkì sí ẹ̀sọ́ nítorí ìdí àyè púpọ̀ òun náà ní pé àwọn tí a jẹ́ olóṣèlú tí a wá pe àfà títẹ̀ wọ́n lọ fún ipò láṣà láàbù ṣé síríkì ni àbíkì ṣe síríkì ìyẹn nọ́mbà wà nínú olóṣèlú. <laughs> ọ̀yà ọ̀yà àwọn èèyàn nígbà bèèrè ṣó ti tọ́ta. Ah, alhamdulillah ok ṣé gbogbo pẹ́sàn ti tán báyìí ìbéèrè àkọ́kọ́ tí àwọn bàbá wa béèrè kí lọ́jà kọ́bìnrin ok ọ̀yà ẹ̀jẹ̀ kan béèrè lámọ̀ bá ti bá ẹ̀ lé. ẹ tún máa di ẹ̀hẹ̀. béèrè nípa bóyá wà ní àdúgbò kan tó àdúgbò yẹn àwọn tó jẹ́ àpò àtúntì níbẹ̀ wọ́n ṣe bíbí àbóyá wọ́n ń bí ọkọ̀ àgbà àbọ̀wọ́lọ̀ tó tí wọ́n lè fi lẹ́yìn tí wọ́n bá lè fi lẹ́yìn àwọn èyí tó ń ní ládá èyí ìfọ́nìkan kẹ̀kẹ́ ní pé bóyá àdúgbò yẹ kò síbi tí èèyàn ti lè rí nǹkan tó ti túmọ̀ àìsímọ̀ wà níbẹ̀ lẹ́kọ̀ọ́ sí jẹ́ àlòkún bẹ̀rẹ̀ ọdún òmìnira lè gbà síbẹ̀ rẹ̀ tó máa ti lè ní kíkò fún kíkò pẹ̀lú ọmọ tó wà ní àdúgbò ìgbàlá. Àìkú sára, Abíláwà máa sọ fún àwọn ọ̀tá ara tó ṣe àlékún dáadáa fún Ìbéèrè oníbéèrè alákọ̀ọ́kọ́ méjì, kí ni àkọ́kọ́ rẹ̀? Aláwọn ọmọ kan tí a tó dé ìdìbò. Ó ti ọgbẹ́jọ́ ìdí mi. Kì pé wọ́n ń ka lórí ìkúnlẹ̀ tọ́wọ́ kọ́ sí kúnlẹ̀ yẹn kí àwọn èèyàn ọlọ́run tún àwùjọ wa ṣe. there is no doubt pé àṣà ilẹ̀ yorùbá níbi tó gbé àpọ́nlé sí òun ni káwọn ọmọ ó mọ kúnlẹ̀ fún àgbàlagbà níbi tí àṣà wa gbé àpọ́nlé sí yẹn but tí àṣà àti ẹ̀sìn bá ti contradict ara wọn àṣà ló máa lọ ẹ̀sìn ó ṣe kí ni ẹ̀sìn ó dùn ó mo wá máa ń láìkì láti sápa mọ́ sábẹ́ àwọn bàbá kan bí ọ̀rọ̀ yìí ó dẹ̀ ní reason reason yẹn ni pé wọ́n tí wàá bá fọ́ wa ń gi wàá kọ́ fọ́ àwọn bàbá yẹn kì í ná bàbá kàmálì nílùú Ìlọrin wọ́n là á mọ́lẹ̀ pọ̀lẹ́gbẹ̀dẹ̀ pé nínú Islam tá a bá fẹ́ kíra wa o àfi ká dúró wọ́n lórí ìdúró yẹn láti máa mọ̀ pé ọ̀pọ̀ mi lé àbí òpọ̀ mi lé bàbá olóhùn bẹ́ẹ̀ ṣé kàmálì ní àdábí tó bá bá kóòtù yẹn ní ìsìnkú àwọn ní bàbá kàmálì yìí sọ pé ẹlọ́wùlẹ̀ ní bí sọ pé mọ́ táwọn sọ pé nìsín bàbá kàmọ́lì bàbá wa alájà mẹ́jì aláyé ìlọrin wà àwọn náà ní àwọn ọ̀rọ̀ tí wọ́n wọ́n àwọn àwọn ẹ̀ta bá gbọ́ṣẹ̀ ní àyédébẹ̀ ká tó lò ó pé yóò da kákọ́kọ́kọ́ lẹ́tà táwọn ọba ìlú náà gbogbo àbá tó síwájú wọn wọn gbé kọ̀ǹdíṣàn lẹ̀ àmọ́ wọn gbé lẹ̀ pé bóyá àwọn ọba ó lè fi àṣẹ sí ló òfin ọlọ́run a nídìí authentication ọba kan ká tó lè máa lò ó ọlọ́wọ́n kan tí wọ́n gbọ́ àwọn wáṣọ̀ kan wọ́n ní láti jọ òun wá làwọn àfáà tó ti kọ́kọ́ wá náà sí ìwé pàwọn gbọ́dọ̀ tako yìí ọ́nìbọ̀ ti kán méjì náà bá ìkan wá burú jù kan lọ wọ́n náà bá ìdọ̀bálẹ̀ wọ́n tún wá bá ìkúnlẹ̀ báwọn báyìí wá wò pé ah, pẹ̀lú ọ̀kan yá ju ọ̀kan lọ lákòókò táwọn yìí àwọn gbà tọ́nu àwọn kọ̀ọ̀kọ̀ jagun ìdọ̀bálẹ̀ náà wọ́n wá jagun ìdọ̀bálẹ̀ jagun ìdọ̀bálẹ̀ jagun ìdọ̀bálẹ̀ wọ́n náà wá fi kúnlẹ̀ ilẹ̀ pé báwọn àfáà kan bá padà dé wọ́n wá já àwọn àfáà tí wá dé àfẹ́ ogun nìbẹ̀ mẹ́ ń lọ́wọ́ yìí ọlọ́mọdé àjẹ́jú jà ìdí ni àwa òbí ọmọ wa gbọ́dọ̀ wọ wa àmẹ́yìn àgbàlagbà náà lẹ sọ ẹni kúnlẹ̀ kì í ṣe ìwà ìkúnlẹ̀ kọ́ ní wa àìmọye ọmọ tí wọ́n ti bá tí a bá ìṣòro mọ́mí kí ló ń ṣe àti orí yóò ni ìkúnlẹ̀ la fẹ́ jẹ kọ́mọ wa ó níwọ̀ Eh, kọ́bìnrin máa wá ṣe wá sí kí lálàyé lórí ẹ̀ ọlọ́mọta tó májẹ̀mú kan di obìnrin láti sọ̀rọ̀ ní public májẹ̀mú yẹn ni pé bóbìnrin bá fẹ́ sọ̀rọ̀ ní public kò gbọdọ̀ dín sọ̀rọ̀ ní sọ̀rọ̀ táwọn ọkùnrin ó wà máa wà pẹ̀lú àwọn dárùn ẹni dárùn gan àwọn ó padà máa wọlú ẹ̀mí rẹ̀ látara pé áá. Ah, ah, kọmọbìnrin yìí kò bá tiẹ̀ wá wúyàn kó rẹ̀ gan-an kò lọ́rùn. àwọn ìyàwó àdébù wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sọ wá òkè bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ìmọ̀ ẹ máa sọ̀rọ̀ mi wà ó gbọ́dọ̀ jẹ́ lábẹ́ gàgá. bóbìnrin bá wá fẹ́ bọ́ sàṣì kò sí kódà ọkùnrin tí ń ṣe gan-an kéékèèrè yẹn tí náà lèyìn èyí ó

bí o bá jẹ́ kó jẹ́ pé láàárín ibi tí ò ní jẹ́ pé expose. tó ń ti ìránṣẹ́ náà ti ṣe ọkùnrin ni wọ́n. bá wá nímọ̀ ó lè lò mọ́ rẹ̀ kódà àwọn ọkùnrin lè wá kọ́ mọ̀ lọ́dọ̀ rẹ̀ yálà wà áìsàn jẹ́ àná. àwọn ọkùnrin máa béèrè béèrè àmọ́ láàrin gàgá ni ó di àwọn àti wọn ẹlẹ́ẹ̀kejì kìí ṣe tí ó wá jẹ́ pé wọn àwọn wá síra wọn lẹ̀ Only right to ráì pè Allah ọlọ́wà rẹ̀ ìbéèrè ẹni kejì mindlẹ́gbà state gbé lórí whatsapp lórí whatsapp lọ́sọ̀ yẹn ló fẹ́ dá confusion lẹ̀ but generally mo ti jẹ́ ti sọfẹ́ mi ó ní bí àwọn èèyàn máa tajà ń gbà mí a máa gbé price kalẹ̀ pé wọ́n tó bá ra nǹkan báyìí a máa fún ẹ ní nǹkan báyìí ó lè jẹ́ owó ó lè jẹ́ mọ́tò ó lè jẹ́ lẹ̀ àwọn tó ń talẹ̀ tó ń ta estate wọ́n á ní tó bá ti ra estate wa kó wá gba ẹran àgbò kó wá gba fridge mo wá gbápo báyìí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àfáà ìsìláàmù sọ̀rọ̀ lórí eléyìí àkọ́kọ́ ni pé tó bá ti di pé wọ́n ń gbé price kalẹ̀ lórí ọjà tí wọ́n bá fẹ́ ra ọjà yẹn èèwọ̀ kan ni kó o rajà o àmọ́ pẹ̀lú condition kan condition yẹn ni pé ọjà tó fẹ́ ra ò gbọ́dọ̀ ní líǹkì pẹ̀lú price tó gbé kalẹ̀ yóò dìbò tó bá ti rajà nítorí pé wọ́n ní bẹ́yàn bá ra èyàn lè jẹ mọ́tò èyàn lè jẹ ilẹ̀ èyàn lè jẹ lé ó wá rajà tán ó wá retí kí ló fẹ́ jẹ nínú mẹ́tẹ̀ẹ̀ta ó yàtọ̀ sẹ́ni tí ń ta tẹ́tẹ́ tó lẹ́ni tí ń ta tẹ́tẹ́ náà èyí ó jẹ àbí ó jẹ náà ni ń bá lọ àmọ́ wọ́n fẹ́ rajà tiẹ̀ ìwọ́n nídìí kó ra lẹ̀ ó wá fẹ́ ra lẹ̀ kọ́mpìnì kan ó wá bọ́ sásìkò ó wá ra tọ́lá ní àẹ́ńbáwá ra lẹ̀ àwọn lẹ́bù tí àwọn máa ń fún wọn so ìwọ̀n tájẹ́ẹ̀tì ẹ̀ ọjà ní ìwọ́ kẹ́bùn bá wá dé gbà náà wà tó dábúrú mi kàgbà àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ tó torí mo fẹ́ jẹ́bù ni ó máa mú wa lọ rí ra ọjà bá a bá ti lọ rí ra jà ń ipa fẹ́ àti kó sẹ́ni ń ta àdáyà ọmọ wa lẹ́yìn àbá àti tẹ̀yẹ̀pẹ̀ tó bá ti ń tẹ̀yẹ̀pẹ̀ ó jẹ́ ẹgbẹ́ ṣọ̀bí tí ọ̀rọ̀ bá tẹ́sàn bí ọ̀gbẹ́ gbóhun kí èmú gbóhun wọ́n mọ́ mọ́ kọ̀kọ̀ ẹ mẹ́jà kí o lẹ́yìn irú wọn irú àwọn àfá àbẹ́ àwọn là ń pè wọ́n láàfá ẹlẹ́bọ ni wọ́n òpìdán ni wọ́n ọlọ́mọdé àtọwà kò nínú irú wọn gbogbo irú àwọn àfá àbẹ́ rà sí àárọ̀ wọn ọlọ́jọ́ tí wọ́n lè jáwọ́ ọlọ́mọdé wa pèsè sí alábàáníkà tí ó bí jẹ́ wa pèsè fún wọn ọlọ́mọdé هذا وصلى الله وسلم على عبده ورسوله